عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسكم ولو وبالا نجلو à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùfẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìjọ ọlọ́run kúmọ̀ bí náà di ní àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kúta ní àwa náà lọ́run òbí wa àtàwọn àgbà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sáfà nínú ẹ̀yọ́ àkùnrin àtàlùfẹ́ àrùn kíra tó fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní هنا القول المفيد على كتاب التوحيد في بابا محمد بن عبد الوهاب في كلانا في افاوى محمد بن صالح الأوفيين في شرو كلانا ọ̀rọ̀ nípa àkídà náà làásán kọ́ wa lọ́wọ́ nípa ń kà lọ́wọ́ náà ni pé ànábì sallallahu alaihi wasallam yé wa pé ẹni tí bá kú tó wá sí pọ̀lọ́ ọlọ́ọ̀bá yóò wọ̀ iná ọlọ́ọ̀bá ń bẹ̀ mọ́sàkálẹ́rò náà ọlọ́ọ̀bá على قرآن الكريم ولا لا إله إلا الله أذكى أتواجه في أتواجه yóò pe nǹkan mí pẹ̀lú ọlọ́run ọba ọmọ àlùfẹ́nà ni. Iṣẹ́ wa ń kalọ̀ ọlọ́run pé tí wọ́n bá ń pe nǹkan mí pẹ̀lú ọlọ́run. Ṣé ọba àlùfẹ́nà ni ń gbà fẹ́ fún ọlọ́ba? Wọ́n ní kọ́ lóru mẹ́rin yẹn kẹ̀rìtíyà ìfìdí ọmọ gbogbo ẹni wọ́n pẹ̀lú ọlọ́ba láì fún ọlọ́ba. Ọkùnrin ni o, obìnrin ni o, ẹ̀pọ̀ yọ lọ́wọ́ bá aláìsí kúkú lọ́wọ́ ọmọ ẹ̀dín náà ni lọ́wọ́ bá mọ́sí ọlọ́sẹ̀ bọ́ lọ́wọ́ bá. òfin ló ṣe lákíá ọlọ́run pé kí ni bá دخل الجنة يوى الجنة وهذا تقول لا ينافي أن يعذب بقدر ذنوبه إلا كانت عليه إن كانت عليه ذنوب الله أكبر الله سبحانه وتعالى أما ما فيها جواب ìgbà jẹ́wà o òun káfà wípé wáyé báyìí ó ní wàhálà dùkọ́ tí ó wà jẹ́nà yìí láàyò láti ayọ̀ àti ìpàdé dùnúbì ilé òní pé ká má fi yàrá ìyà jẹun nílé ìlú òdi wọn ẹsẹ̀ rẹ̀ tó bá tó bá lọ́fà ẹlòmíì tó di ẹsẹ̀ rẹ̀ tó kú inú sáré di ẹsẹ̀ náà lọ́wọ́ má fi àjẹwọ́ lọ́wọ́ má fi àjẹwọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ tó àjẹwọ́ ni nàbàáfó tó ẹgbẹ́ àfọ́ fáfọ́ ọlọ́ọ̀bá nígbà tàbí kò fún wa ní ọlọ́ọ̀bá ó sì àjọ ẹni ó di àbúrò kú ẹni ó di àdí ẹni sàárè ó sì gbàgbà sí òní ti wàhálà ó di wa ó gba àwọn náà ẹni ó wọ náà ó kàrà gbé kó nínú iná ó yà wà ní ẹ̀dá mẹ́kọ̀ọ́ wọ́n náà àwọn jà ànàmì yóò ní ọlọ́wọ́ jà ànàmà ní ọlọ́ọ̀bá fún wàhálà ànàmì ìròyìn wọn kú tó má jáde nínú jà ànàmà wọn ò túbẹ̀ láti rìn bá wọn mọ̀ wọlé ìgbà náà ti káwọn kù lọ́kàkùn wọ́n tẹ̀lé ìwé ọ̀nà náhàrù hajj odò kan ló tẹ̀lé odò ìjẹ̀mú ìgbà wọn tẹ̀lé ìdìbò àmọ́ máa ti wọn náà rí ìkùn nípò lára wọn inú wọn sì máa dùn àwọn àwọn kò nù náà jà gbọ́n ọba ń bẹ̀ sàrọ̀ mẹ́ta àwọn ọ̀nà wà jẹ́mi ọlọ́ọ̀ba mẹ́ta sí wẹ́rẹ́ mi ọlọ́ọ̀ba ti نعم الله أكبر الدلالة النصوص الوحيد على ذلك هي لقى والناس في القرآن أو الناس في حديث نصوص الوحيد نسلري دلال ذلك وهذا إذا لم يكثر الله لو إذا كنت تخرجني فإنه داخل تعاطى الماشية تعلقه في لابه ماشية أو يسيقوا بقينا موتيك ينزل الزنا وما إلى ذلك وربع معشية الله kọlọ̀ bá kànú ẹrú tó ti tún bá pàápàá jùlọ tó wọn ṣe ìtìfàrọ̀ ṣẹ́jùlọ ìtìfàrọ̀ kọlọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́ sọ̀rọ̀ jẹ́ bá máa ń tara bìyàbí la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahlika wa ana muqtadi أقول بشرني صلاته أبو لك بنيمتك علي أبو لك بذنبي اغفر لي فإنه لا لا يدخل الذنوب إلا أنت. اللهم استغفار كما تسلم بوبو كما تسلم بالسجود كما تسلم تحية ìfọ̀rọ̀ àníbi tí a ní ìbá ti lálẹ́ ìjú kí wọ́n fi kú lórúkọ yẹn ọmọ àjẹ́nà ló ń tọ̀ kí wọ́n ti láàárọ̀ ọjọ́ kan báyìí kí wọ́n fi kú lọ́sàn-án tọ̀ ọmọ àjẹ́nà ló ń tọ̀ ó bí wa ṣetán ní bákàtí ṣetán olórí ibú wọ́n sọ pé àwọn ọmọ lẹ́yìn pé halakun nas bi zunub fahalakun bi istighfar wala ilaha illallah wọ́n ni mo kọ́ ọ̀rọ̀gbọ́n mi nìyà pẹ̀lú ẹ̀sẹ̀ wọ́n ni wọ́n á kọ́ ọ̀rọ̀gbọ́n náà pẹ̀lú istighfar àti la ilaha illallah ẹni méjì ló wà ní ṣẹ́gun lẹ́sìn a sì fúnra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni làwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ fàhálà kò ní kọ́lá máa rọ ẹ̀tù báàlì ṣe tí olórí bú wọn mọ orí bẹ́ẹ̀ wọn ti kó jọra wọn lójú wọn jọra wọn lójú wọn rò káwọn àwọn ọ̀sẹ̀ wọn wà ẹ̀sìn islam wa alágbóòlù sọ jọra ẹ̀ lójú tuntun tuntun ẹ̀sìn nabi mo sọ pé aláwọ̀ inni zalamtu nafsi dhunuba àbí e, zulman kaseera fala yaghfiru dhunuba illa anta astaghfiru àbí àbúrò ni ẹ o a tún bẹ̀rẹ̀ mi àti rẹ ó di yẹ wa ìmọ̀ sọ̀rọ̀ istighfar gbogbo wa astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi a máa ṣe astaghfirullah àbí ní ẹ bá sẹ́lẹ̀ tó bá pọ̀ bí ẹ̀hó sẹ́ òkun ọlọ́ọ̀ fún ìṣẹ̀lẹ̀ ó yẹ ká má jọra olójú rárá rárá rárá kama fẹ́ rúniwá arúniwá kọ́nà ọba musulman tó ń gbà sí kíkẹ́ orí bàdà ṣe ń gan àánú ọlọ́run bàkà ló kó máa rí bàdà yẹn sí orí ìjọba máa ń kí nítorí bàbá rẹ nítorí yẹ ń ṣe dáadáa láàrin àwọn ìyàwó rẹ fẹ̀yìn náà òjò ahìlú ń tàbí máa ṣe ìyẹn wà lábẹ́ máa ṣe ọlọ́ọ̀bà tí wọ́n wọ́n máa fìyà jẹ́ báwo ọlọ́ọ̀bà fọ́rọ́jì ọlọ́ọ̀bà mọ́sá fẹ́lẹ́jọ́ àdìwọ́ ọlọ́ọ̀bà kọ́ọ̀lù la yushrik fi ma'al nasbi ala hal min fa'il laqiya òun náà ni pé yọ́wà náà yọ́wà mansob pé kí ni ẹni tó bá pàdé ọlọ́run ashrafu ma Allah ashrafu qawluhu shay'an nakira siyaq shirk shirk òun náà ni nakira rẹ̀ ayi èyíkéyìí tí mú àwọn ẹbọ màláíkà ló ń pè ní àjẹ́lú ló ń pè ọmọ ènìyàn ló ń pè ní bàbá rẹ̀ ló ń ìyá rẹ̀ ló ń àwọn gbólóhùn tá a máa ń sọ wọ̀nyí tá a rò pé jíǹda tó fi ẹni ẹbọ láàrin tí wọ́n pé ìyá mi à òkú ìyá mi yéṣu mọ́sù lọ́rùn sánú mi ìyá mi orí mi gbogbo lè ọ̀rọ̀ ń burúkú ni ìwọlé ẹ̀kọ́ máa sànú ìyá rẹ̀ kọ́ máa sàdúrà fún yẹ ìwọlé ẹ̀kọ́ máa sàdúrà fún yẹ kọ́ máa sàdúrà fún abẹ́ ó ní wa àwọn ti lọ bẹ́ẹ̀ máa lọ ní alamínájà alábìtì fàtẹ́n àyà ń wà mú wàtà ọlọ́run ni àwọn la ṣe orílẹ̀ ní ibùgbé fún mi nìyẹn àhàyà àwọn alàyé ń gbókè àmúwàtí àwọn òkú gbénu inú ilẹ̀ láti ìdòkú yẹn wọ́n tó wà lórí ilẹ̀ lórí sàǹfààní fún ohun tó wà ń bẹ̀rẹ̀ pa àkókò mọ̀ nígbà tí sọ́mọ́ ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́rọ̀ bá wọ́n yẹ ó mú àna ṣirka àtàláwò ṣẹlẹ́ka mọ́ alá aṣẹ́fà khalq ó dàgbà abid muhammad sallam ọwọ́ nífẹ̀ẹ́ ànábì ọwọ́ sọ pé ẹ̀jẹ̀ kí n jọ́sùn bálábì náà díẹ̀ àmì àmì nífẹ̀ẹ́ ànábì ò ara ò lọ́fàá tí ibn qayyim asawa ní lillahi haqqun wa li abdi haqqun ọlọ́wọ́n bá ní ẹ̀tọ́ tiẹ̀ ẹrú rẹ̀ ànábì sílẹ̀ náà lẹ́tọ̀ tiẹ̀ fàlà àtẹ́jà àkẹ́yìn ní haqqa wahida gbígbẹ́rì furqan wala tamyiz ìtẹ́kùn yìí wọ́n lọ́tọ̀ ó ní ẹ má sọ àwọn ẹ̀tọ́ méjì bìtìkẹ́ náà láì sí ẹsẹ furkan ẹsẹ tìmíyìí ẹ̀yàtọ̀ láàrin wọn ọlọ́run bá ní kí class alábìrì pé kí ni ìtaàbà finish masiẹ́sì mú kankan ní ìjọsìn ọlọ́run bá gbogbo fún ẹni sẹlẹm lọ́fà simple thing fa arákùnrin kan bá ẹni sẹlẹm ní masha allah wa tita ọlọ́run bá tita ìnáwó tó kí ni gbẹ́yà kọlu ẹ masha allah wa ada àti bọ́lá ni nídàlélá onítọ́lọ́ tó kí afẹ́dá ìnáwó afẹ́ títí nàbí hali ni wẹ́yà tí kọlu ẹ kílẹ̀ kọlu ẹ hali ni ní dàlí la fẹ́ sọmi dòdò gbọ́lọ́ bani máa ṣe aláwọ̀ wà á kọlu nìkan báfẹ́ ni èmi fẹ́ o ìfẹ́ o kó ló ma fẹ́ yọ sẹ̀rẹ̀ yọ ti Zainab ọmọ anabi sẹlẹm fọlá títí fọlá títí anabi sẹlẹm pé ya Rasulullah ọmọ inda bu ara kala bita wani alabi ni a ko sanfa ni ka mo bẹ se fun alabi ba lórí ẹ ọba gbọmọ ẹ lálẹbi lọ́wọ́ alabi sẹlẹ bí ti n bójú ọba yìí ó wà níbi gẹrẹ ọmọ ti bọtá kẹyà mọ sọfọ ọmọ bẹ́ẹ̀ ni ọbẹ bẹ́ẹ̀ ló ń sunkún ń sunkún kọ́ ni omi bójú ọba yìí mi yẹn tọ́ra ọmọ ẹ la àmọ́ wà lóṣù ó tẹ̀lé pé ọlọ́run nìkan lọ́ba alágbára àgbọ̀dọ̀ gbé agbára fọlọ́mì àfẹ́rẹ́ pé ẹ̀rú ìgbàfà wíńbà ẹ̀ pé ẹ̀rọ pé ẹ̀ ọmọ ayé ṣe gbogbo olùkanu kárí àtàláwò aṣẹ́lẹ́kà máa aláyé aṣẹ́lẹ́fà náà ní ẹ̀ bá ṣe ọ̀rọ̀ lọ́wọ́ bá pẹ̀lú ọ̀rọ̀ nífẹ̀ẹ́ jùlọ ẹni àpẹẹlẹ jùlọ ó di ọlọ́wọ́ bínú sí àwọn rasul sallam ọ̀rọ̀ lòjì ọlọ́ba bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ọmọdé bí labi kọ̀ọ̀lọ́ ọba ìlú wà. كيف بمن يجعل الرسول صلى الله عليه وسلم أعظم من الله bó wa lẹ tó bá tó bá mọ nàbí dàbí kọlọ ọba lọ ó dé wa ẹ̀rọ jẹ́ ilé yìí ń dàṣẹ́ dáì tó bá wà nù nira tó bá wà nù ìṣòro ọ̀rọ̀ àlẹ́bí ni máa lọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìlọ́lá onílọ̀dọ̀ ọlọ́ọ̀ba dáàlì rúbà máa ẹ̀jẹ̀ ìlà máa dúnà rasul àmì ìgbà yóò máa lọ sáde ẹni tó pé ẹ̀fọ́lẹ́bí náà bí ṣé wù kan ọ̀bẹ́ ìlà tálík هناك من لا يبالي بحسب الله صادقا أو كاذبا قال بي ذا قرق قواري قالوا براء قالوا الله با نور الدنيا أبي قرن ولكن لا يحلف بقوميته إلا صادقا هذا وين قالوا لي نسي يا برا قلنا قويا سوى البرا لسي ولسي onífi ọjà búra fẹ́ẹ̀fẹ́ òdodo ni òun wà àwọn ọlọ́fẹ́ fọlọ́wà búra kọ̀wọ́rì ọ̀láì fún ọ̀pọ̀ ọlọ́run pa ò àmọ́ lórí yọ gbúra nkúrọ kò ní fi gbúra kò ní fi gbúra ọkọ di yéé kó di lọ nìyé ìbẹ̀rù ọlọ́run ọba ó ti bẹ̀rù òkun ó ti bẹ̀rù ọya ó ti bẹ̀rù mọ̀rẹ̀mí olóyìn àti bẹ́ẹ̀ lọ sí owó mi o ọlọ́run ti bá yẹn sẹ́ ọlọ́run ti bá yẹn tó kàmá rèmí rẹ ọlọ́run ti kọ́ kàrẹ́ láéláé tí wọ́n ti ń kọ́ supermarket àbí wọ̀ kọ́ parẹ́ o nice ó tọ́ ló ń sọ nice ẹ tíráì lóyún gan ẹ tíráì gan ọba àwo náà tí a ní wò náà kúrò àwọn náà ti gbé kíní ogun yẹn kúrò ogun náà wọn pè ní gbé kúrò ọlọ́run yá wọn ló kúrò kúrò wọn. نعم ولهذا اكتفى في من لا يبالي بحسب الله ولكن لا يحلف بملتي أو بما يعظمه إلا صادقا إيه لما إيه لما فلا لن يقول لك أنت kò ní wọ́ọ̀dì láti búra pẹ̀lú ọlọ́ọ̀bá lórí rọ́ àmọ́ kò ní búra pẹ̀lú nǹkan míì àbí títí míì àbí tí olúwa pẹ̀lú rọ́ tí pé ó pọ̀ nǹkan yẹn lé ilẹ̀ àṣàgbẹ́gbẹ́jọ́ òdodo ni ọ̀yẹ̀ tàbí mo ò yẹ̀mí lẹ́yìn ní ọ̀sọ̀ kíláàsì lẹ́nu búra ọ̀yẹ̀ àhàlẹ́fù bí láyà ọ̀la yà àhàlẹ́fù bí hàdà ìwé lóye máa kó búra pẹ̀lú ọlọ́ọ̀bá àbí kó búra pẹ̀lú ògún yàbí kíníkan àkílẹ̀ yà àhàlẹ́fù bí láyà wàlà kàdìbà tí ó àní kó búra pẹ̀lú ọlọ́ọ̀bà kọ́lá pé pé òun jẹ́ òkúrọ́ wọ́lá yọ áni aláṣírk àmọ́ kò ní dààmú pẹ̀lú ẹbọ wọ̀húwá ìdá kálábá wọ̀húwá ìdá kánà káàbìbán àmọ́ tó bá ọba fún ìtọ́ ni ìdáyé múra yá halifu kò ní búra pẹ̀lú kàmí lakin da kúl ìdáná وهو صحيح وكيلا يعنف بغير الله لأن ما هو صحيح بين إليه سيدي وكيلا يحلف بغير الله بين يبرا قبل المين يلوبا لأن مقصود الوصول إلى البيان الحقيقة تبقى بعيدا نكي كان في حدود العفة في جاجة برا قد يوا هو إذا كان كاذبا لم يمكن أن يحلف أو يبرا قبل المين كمزان قبل المين فلالون كا بسكني كوني برا pẹ̀lú òòsà lakin na kó nǹkan sádìkà lọ́fà wọ́pá fi ṣe ẹkùn ìdò ní sọ ọgbùra pẹ̀lú ẹ ìbò sínú ẹbọ ni ọlọ́mọsí ọlọ́sìnbọ̀ ọlọ́ọ̀bà almasala àwọn ẹ̀kọ́ tá a wárí kọ́mbẹ̀ alọ́ọ̀lá alkhawfu min al-shirk ẹ̀kọ́ náà kọ́ni pé a máa kọ́yà kámọ́kùsí ní ẹbọ ọlọ́ọ̀bà mọ́sí wa lọ́sìnbọ̀ ọlọ́ọ̀bà هل يلزم من دخول النار دخول لمن أشرك هل يلزم من من دخول النار خلود لمن أشرك ثلاثة لكن دعونا هذا بحسب الشرك اللي هو هو وإن كان شرك الأصغر لا تبقى كريني فإنه لا يلزم من ذلك الخلود في النار ilé òní kọ́ wọ́n náà kó máa fi lọ gbére nuna kí ló ń pèlè bọ́ kékeré ablatif ríà hmm. ríà dorodin kìtù ni yàrá mi orí kí ló ń yù yàrá mi yàrá mi orí yàrá mi kí ni yàrá mi kí ni ríà ilé ìkíni tó bá ọ bọ́sọ̀ Yorùbá wọn lọ wá pé yàrá mi àwọn ẹbọ míì wà táwọn afẹ́ àkọ́ńkọ́n ti bọ̀ kékeré ẹ̀mí ṣẹ́kọ̀ kàfé bí kí yẹn bẹ́ẹ̀ni bí kí yẹn búra pẹ̀lú nǹkan bí lẹ́yìn ọlọ́tàn wí àmọ́ tí wọ́n kú bẹ̀rù àti búra pẹ̀lú ògùn ògùn ní ìtìbọn ní ọdún ńlá ó díye wa wallahu ta'ala alam naam in kana shirkun asgar fa innahu la yazmu min ذلك خلود في النار فكرني إليه لكم وعلى النبري وإن كان أكبر ذلك بلاني فإنه يلزم منه دخول خلود في النار إليه هو أن أن يوم أن النبري كما قلت على ذلك النصوص يبدأ مع آياتك في وجهه تقصد أفواه لكن لو حملنا الحديث على شكل أكبر في موضعين في قوله ماذا بقى حديثي tí ọjọ́ ńlá lọ́nà méjì lọ́nà pé man mata la yusufu billahi shay'an dakhala al-janna وفي قوله من لقي لا يشرك به شيئا دخل النار او جوكم يجيين رزق من مات يشرك لا يشرك بالله شيئا كيو شرك الله وبركة الله دخل الجنة وما الجنة أشوف في قولي من لقي الله إن قد ينوب يشرك به شيئا اسم قرلوه باك كان دخل النار وما نني فقلنا من لقي الله لا يشرك به شركا أكبر دخل الجنة أنا بقول لك أنا قبل الدخول في النار وإن قذب قبل دخول في النار ما يستحق ما هو فيها wọ́n fi àjẹ́ tó wọnú lẹ́yìn ndé èdè nkọ́sínúyà ẹ̀kúnnù máa la owó ìlà jẹ́nà bí wàá gbé buhari sílẹ̀ lẹ́yìn gbẹ̀yìn àjínà náà ni màlákìyà ó yóò ṣeré kúndé ìyè ṣeré kan akbar lọ́kàlá náà mọ̀kànlélàn àmọ́tá pẹ̀lú ọlọ́wọ́ bá ó kó ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá ẹ̀bọ́ ńlá lọ́kàlá náà yóò wọ̀nà mọ̀kànlélàn fìyà yóò wà mẹ́gbẹ̀rẹ̀ lam yẹn jà lam nàxtàlù ìlà àádọ́tù sílẹ̀ àbùkẹ́ àlàyé kankan lórí ilé kuma Allahu ta'ala alam fáàní fi masáìl àwọn ẹ̀kọ́ wa mẹ́ta rí kọ́kọ́ pọ̀ al'ula aláhàn kọ́nù àwọn ẹ̀kọ́ náà aláhàfù mina shirk abẹ́rù ẹ̀bọ abẹ́rù ẹ̀bọ ọlọ́mọsíwọ́lọ́sẹ̀ bọ̀ ìkọ́wọ́lé inna Allaha la yaghfiru an yushraka bihi bọ́lá ọ̀sọ́ wáyé pé ọlọ́run ní fẹ́ni bá ti pẹ̀lú òǹkú ọlọ́run ní fẹ́jì قال جنبني وبني أن ابن الأصنام ولم كم يجينا كلام ومامي كما جاء تسمى كل ولوبا الثانية ألا كجي أن الرياح من الشرك إذا جدت سكرمي هو أنه يبقى حديث حديث بي أخوف ما أخاف عليكم الشرك الأكبر ثم قام لا يدفوي أن يبقى فصيل عنه فقال الرياح نبي الكو نبي قول لنا يسكري مني قد سبق ببيان أحكامه من نزل إلى إبتال الإبادة إليه إبادة أكثر عيسى وأتوى جنوى ما يتبوري يقول ما بايشي إبادة ما يمنى جلوني الثالثة ثلاثة أنه من الشرك الأصدر يقولنا أول من يبغي لأن النبي صلى الله عليه وسلم سئل عنه ربنا زكالة الرياه فسماء الشرك الأكبر بكري ويمكن أن يصل إلى أكبر وبكري أولى السنة اللي بيقول ظاهر العديد لا يمكن وأدوان بكل الكبير لأنه قال شرك الأصغر فسئل فقال الرياء هناني الرياء سكالمين لكن في عبارة ابن قيم رحمه الله أمنوا بك يرى أصاوى ابن قيم رحمه الله أنه إذا ذكر الشرك أصغر lọ́rọ̀ pé wọ́n sọ̀rọ̀ ń pa ṣírkà bọ̀ kékeré káàlà kàyàsílérò ríyá náà ni náà ni gẹ́gẹ́ bí ẹ̀bọ kékeré pọ́pẹ́ àwọn yóò pé ní òkùnkùn kan fún ààrẹ dúró anàkùsírò ní lẹ́yìnsà mílíọ̀n asgar ọ̀pọ̀lọpọ̀ akéde ní ẹ̀bọ kékeré ní àti nǹkan ráàdà bí kàmì yíya tó bá pọ̀ ebélò ni فنام يعني لأنه لو كان يرى يري في كل عمل <coughs> لا لكان شركا شركا أكبر بعد يقول بلاني ولا من وجود إخلاص في عملي في عمل في عمل في عمل يعمله أستي إخلاص ما إذا أراد كيفية لا بجد شيء ظاهر حديث أنه أقدر مطلقا بيعني أبو كريني لا تقولي ولو لا صوان بي أبو لوبا الرابع لا كاري أنه أخف ما يخاف منه من على الصالحين في بلي قاعد فهم يمينين أبو كريني ويؤخذ من قوله أخاف ما أخاف عليكم الشرك الأصغر náà ni pé gbọ́dọ̀ náà pé kí n tí mo ń káàdì fún yín nínú ẹbọ bẹ́ẹ̀ rẹ̀ bọ́ kékeré لأنه قد يدخل في القلب الإنسان من غير شعور بخائفه اطلاع الناس عليه سيبقني yọ́wọ̀ ní ọkàn èèyàn ṣe àmì ẹwọ̀ ní ọkàn rẹ̀ tí wọ́n gan ò ní fúra pé ṣe àmì mẹ́ta ti ń bọ̀ ní ọkàn mi yóò ọ̀yọ̀ tíkúlá nẹ́fṣùsí ìdíjì máa sọkún ẹ̀nà kan sọ́kàmì ẹ̀nà fowó sí ìṣẹ́bù ayé tí ń da ìṣẹ́ àbòdì nìlá lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí máa fẹ́ kó máa yàn pé ah abidi ni abidi ni abidi ni ọlọ́run kúta sànù wọlọ́ọ̀bù ọ̀là káàmìta ẹlẹ́ẹ̀karùn-ún kúròbì jẹ́nà wọ̀nàárì kí a pé àdínà súnmọ́tò sí àtúná ọlọ́run ọba mọ́sí wá ní ìrònà ìkọlùmọ̀ lákìyà lọ́wọ́ ìṣẹ́lẹ̀kù bí i ṣé à dàkàrà jẹ́nà lákìyà ó ṣẹlẹ̀kù bí i dàkàrà náà kí àdínà súnmọ́tò náà àti ìpàdé ọlọ́ọ̀bá yóò wà jẹ́nà ìpàdé ọlọ́ọ̀bá àti ìpàdé ọlọ́ọ̀bá yóò wà náà ọlọ́ọ̀bá sì wà ní èrò náà ọlọ́ọ̀bá kádó báyìí àbí sọ́lá ara sẹ́ni muhammadin wa ala alihi mọ́kànlá dẹ̀ ni wọ́n ń gbé báyìí dé báwọn jẹ́ tí wọ́n fi sínú reserve bench ni wọ́n ti wọ́n lu sílòdì bí wọ́n bẹ̀rẹ̀ bọ́ọ̀lù yóò rí lára rẹ̀ abẹ́tí ní bá tó gbọ́